إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمة الله وبركاته يا قوم يا كأجني أنا كمليوسي يعني أنا تو أهنا إنه رمضان إن رأيه 1428 ìlà àtàríyàn búrẹ̀ tí ó tóbi ilẹ̀ ẹ̀nà àti orílẹ̀-èdè anáìkẹta ọ̀tẹ́rẹ́ ìgbànáyé ẹ̀wọ́rẹ́ mi ní owó sẹ̀tẹ́mbà iye jíjà ọlọ́nà tẹ́lù ẹ̀kọ́ múlẹ̀wọ́ alhamdulillah ka òmúlẹ̀ ọ̀rẹ́ mẹ́ta tafsira ajini ọ̀rẹ́ rẹ̀ mẹ́ nígbà náwọ́ ìfúnnilẹ́wà ajini nílẹ̀ jùmúlẹ̀ yìí na ọdọ kata ibi ọpa ọmọdé subhanahu wa ta'ala ní ilé oníṣà náà rí èyí ilé ọrọ ọmọdé bọ́nà ọ̀tọ́lá dọ́tí onímọ̀ ọ̀hún náà rẹ̀ dọ́kà rẹ̀ àwọn ìsọ̀tẹ̀kìní dọ́kà àtàyà bá ọwọ́ ẹ̀yẹ́wọ̀n dé ọmọdé ta rahoji ababawa kuma yan wajen ababawa sabu kaya mai ini rahawa mun yara sanu fayi lọfi ba mu ni agoka ọlọrọrọ bawa da wai mu kọrọ ne wani don muri ba mu ni da ita abirere ejora ene ẹra ẹ jozi yaudara ìzọ ọgbọ ìzọ oyi ìzọ ìhùnà àtìrẹ̀rẹ̀ ta àníbóra ọ́nìrè àtìrẹ̀rẹ̀ sí àwọn náà mọ̀kàrẹ̀ èmi bí àríká àwé lọ́ra bí mẹ́ta ẹ̀rẹ́nẹ́ bí sí gbogbo ẹ̀rọ ó wà pé dólógún ọ̀rọ̀ mẹ́ta ẹ̀yìn bọ́ ẹ̀ta ilé ojúlọ́rẹ̀ ìrìn àánú gbogbo àyíká náà dafa bi ni de yo ko mo se ni re won o mo ko na ta la jo la ta lo wa re won na ti an o me o dam do de ji o dam do wo wo do mo ko na ta la do re ma se ri so to an ka a ji do bi ni ni a ta ji de ma mo ni wa ta kɔrɔ wɛ muri ya na mɛ ka ayɔla o do la da namal amalu bi niyya في رواية بالنيات مريا نا فردا دورا في تزكية النفس دورا متى عن قرنوم بلك أمني أوني أزايدا سبويا را جوكو مري نموني إلي بلتيني دومون تيني مغاني دوسي إلي أي جعب أي قرأ كتير مريني دايكونا وين سمريني أعوذ بالله من الشيطان الرجيم وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين وقتلوهم حيث تقتلوهم وأخرجوهم من حيث أخرجوكم والفتنة أشد من القتل ولا تقاتلوهم عند المسجد الحرام حتى يقاتلوكم فيه فإن قاتلوكم فاقتلوهم كذلك جزاء الكافرين فإن انتهوا فإن الله غفور رحيم وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله فإن انتهوا فلا عدوان إلا على الظالمين الله سبحانه وتعالى lọ́rọ̀ àpé ọ̀pọ̀ òmòrìyìn ní lọ́rọ̀ àdúwá mú ní ọ̀yìn mẹ́kẹ́nikẹ́ni lọ́rọ̀ àdúwá mú ní ètò tí lọ́rọ̀ àmẹ́ta èyí ní tí yẹn èyí ní gbogbo dọ́mọ́lì subhanahu wa ta'ala ọrẹ kan náà àkókò mori ọ̀nìyàn gọ́fẹ́mẹ̀ntì yẹ bórí àná dẹ̀rẹ̀ ẹ̀yìn ẹ̀nẹ́mẹ́ni dẹ̀rẹ̀ ẹ̀yìn àtàkùsíyẹ̀ ọ̀yìn mẹ́rẹ́ ọ̀nà ìjíjẹ. wàrẹ̀ àmì nìkú ọmọdé sùnmọ́ àná wọ̀tá àlà ìjọba àpí ọ̀pọ̀ mori wẹ̀ ìdánná mori àbẹ̀lá hàn náà ka agoka ẹ̀fọ́gbọ́n àwọn ebi máa dá ìka ìgbà haramu ọ̀rìn ní sọ́nùwárí haramu ọ̀rìn ní ìyínlórí haramu ọ̀rìn ní tí ó kó àmì dẹ́mọ̀lì ọ̀dọ́ dẹ́mọ̀lì tí wọ́n náà wọ́n ti àlà ọ̀kàtọ́ ẹ̀kọ́ mú nìyẹn àkọlùfà ìgbóró yà ní dẹ́mọ̀lì tí wọ́n náà wọ́n àlà lọ́kà ẹ̀rọ kó mú yìí أعوذ بالله من الشيطان الرجيم من همه ونفخه ونفخه وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين واقتلوهم حيث ثقفتموهم وأخرجوهم من حيث أخرجوكم والفتنة أشد من القتل ولا تقاتلوهم عند المسجد الحرام حتى يقاتلوكم فيه فإن قاتلوكم فاقتلوهم كذلك جزاء الكافرين تنتهوا إن الله غفور رحيم وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله فإن انتهوا فلا عدوان إلا على الظالمين ومن سبحانه وتعالى أوكا وقاتلوهم fi sabilillah alladhina yuqatilunakum umurika tuwajar nini amma fi sabilillah tolo umuriki abuwa umuriki an kuma ni ko tuwajar umuriki fi sabilillah الذين كفروا يقاتلون في سبيل الطاغوت wọ́lẹ̀lẹ́nà àmàlú ìkọ̀dínú na fi ìṣẹ̀bí ìlà àrọ́nà ìkẹrẹ náà máa ẹ̀ẹ́nà ìkẹrẹ tábìrí omóríkà ẹ̀níwọ́n jàrí àbúrí tọ́hún ẹ̀dà kẹjàre àkókà ọ̀sánbẹ̀rẹ̀ fáì àwòkẹjàre àkókà ẹ̀rí orídìkú pẹ̀tẹ̀nà àwòkẹjàre àkókà ẹ̀rọ nípa ewé nípìlà bẹ́ẹ̀ ní gálà àwòkẹjàre àkórí kọ̀sán wọ̀gá ẹ̀ orídìkú pẹ̀tẹ̀nà dọ́tọ̀ bẹ́ẹ̀ ọ̀gá orídìkú pẹ̀tẹ̀nà tọwọ́ bí àwòkẹjàre gúnṣẹ́ ní àbílẹ̀mùrẹ̀ta àràdúgbányìdá ẹ̀kẹ́wà bóòrè mọ̀mọ́ yọ̀nà ìtọ́kù nílẹ̀ وقوم كائن والذين كفروا يقاتلون في سبيل الطاغوت والذين آمنوا يقاتلون في سبيل الله الله كيدون مري أن منا جاري أغزوي كذب سبحانه وتعالى أقول وقاتلوا هذا وقاتلوا كان في سبيل الله ومن في سبيل الله من الذين يقاتلونكم جارني tolo morini ebiza àwọn misere ẹnu èpè jọ ni alẹbi na ikọ tẹlẹ onako ẹni ní èpè ní jaaru alẹbi na ikọ tẹlẹ onako ẹni ní èpè ń jaaru ni tòwọ́ jaaru ni àmà tolo morini lomole tó lọ ti lọ wà láti àjádù àtúmọ̀ ẹ̀nẹ́mẹ́hìn ẹ̀rọ ẹ̀fẹ̀ yẹn. وقاتل في سبيل الله جاهزين تزمرين بمعنى قاتلوا في سبيل رفعة لا إله إلا الله وإجلال الكفر قاتلوا في سبيل رفعة العدل وإجلال الظلم قاتلوا في سبيل تكفير المسلمين وتقليل الكافرين jazini jozo mori jozi oiti kalma la ilaha illallah saba de ilahi akamore kabri tibo kace ta jozo mori omori ka kweto na kureko ni sorry oiti meta isana ni ebebe oi me doki ọtọba dẹ́ndé amẹ́rin ọ̀nà ìrìnà náà ṣáà ọ̀gá wọn tẹ́ ara mi ní ìlú àmì ní dánwò jà náà nìkan wọ́n ní bẹ́ẹ̀ o àgbọ̀nà nìkan wọ́n ní ẹ̀rọ dandan náà wà kọ́ ọ̀rọ̀ mo ní bẹ́ẹ̀ rí nọ́mbà ní. wọ́n àjà àzùkẹ́ náà ká ìrẹ̀jẹ̀ mọ́ àbí ọ̀sán ọ̀dà gbọ́ mo ọdún náà àìsàn àdúgbò ọ̀dà ìta ìsìláàmù bá ọ̀lọ́rọ̀ máa àrùmọ́pọ̀ òwe láwọn ìsìláàmù bá máa dàtí òkú òmòrí ìlú àrùmá ẹ̀lẹ́yìn bá àpọ̀ náà tó ní ìsìláàmù àgbáwọ̀ ẹ̀rẹ́ ọ̀ẹ́dàrin dára kàtọ́ ìtànà ẹ̀ káfíríkì báwòká ayé ayé káfíríkì àwọn ẹ̀rìn ọ̀nà nka àbọ̀ ọ̀nà mi ẹ̀yìn náà kiri ẹni fẹ́ ọ̀mìka ìdí náà ní ìrẹ̀ ìrànyọ́ àbíkẹ́ ní ìdí náà mìka ògbóǹgbòǹgbò ní ẹ̀kọ́ ẹ̀kẹ́ bẹ́ẹ̀ jàre ìmùkọ́ láti àtàdù àtúmọ̀ ní mẹ́hìnni inna allaha la yuhibbu al-mu'tadin bala dibara umri ilmu nizila na menemehi ọ̀nà àmẹ́nẹ́ mímì ọ̀wọ́ kó mórí ọ̀ọ́bí káfírí ọ̀ọ́mọ̀gbọ̀gbọ́ ọ̀ọ́hẹ̀kẹ́rá ojú ọkọ̀ ní èrè ọ̀ọ́bí yahudi ọ̀mórí ti bọ́nà ọ̀tọ́ ọ̀dà fún lóṣù lẹ́yìn tòmọ̀tọ́mọ̀ ní ìmọ̀ àmẹ́nẹ́ mímì ọ̀mórí ojú mẹ́ra ọ̀rẹ́ máa rẹ̀ tó wá fún kọjá wọn máa ẹ̀rọ ní wọn kọ̀ pé ṣàfẹ́mọ̀ mi nínú àwọn òdìrẹ́ kọ́ńtì ọmọdé sọlọ́lá àlẹ́ ọ̀sọ́lá ìjọ ní ọlọ́gbọ̀rọ̀ rà ìjà náà ní ìrẹ́kọ̀ òhò lóńtò mórí tó lọ sọ́dà mèrè ka áhà wọn náà rádà hamza wa hamza ń gbó sẹ́yìn ṣùhàdá rọ́jọ̀ lọ́wọ́ àná ẹ̀rọ ọ̀gbùlà ẹ̀rọ ọ̀fẹ́ ni báwọ̀ dáàrẹ́ máa ń nà dáhà ẹni bákọ̀ ènìyàn níjọ àwọn dọ́kà ayé nọ́nà ayé hàn náà wẹ̀ wọ àdá ayé nọ́wọ́ nọ́yọ́. Ontu mun nyere da ikọ ọnụ. Dọ́kà wàllahi ana wà ní bẹ́ẹ̀ wọ́n tẹ̀lé àwọn ẹ̀rẹ́ tó. وقع أمنا قاتل وقاتل في سبيل الله ليس في سبيل حمزة بعد أبو حمزة أبو أبو لكم أمنا مضيك هاي شوكا وكاي إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة فيبغضون ويقتلون أمركم وتعالى وتعالى بل في جاربانا كما يدعون especially àwọn náà dọ́ ọdún sọ́ọ̀bù ọmọdé náà dọ́ ìṣọ́rọ̀ ọ̀nọ́rọ̀ àhíwá o owó àwọn àti gbà o àbánanọ́jọ́ hìn ara àtẹ̀mtò wa o ìjà o ìjà o ti yíyá o ara rẹ̀ ra àbúgbà ìfowóra àgọ́ ọdún ìka mọ́lẹ̀ fún mọ́lẹ̀ sì ti di ọ̀gá káyé lóore ìyẹn ní nàìjíríà lọ́dà kàrà ń ihe ndị amerịka gbada akara ahụ a na-agwa ndị ihe na-ada ihe na-ada weda aka ya ene kawa anyere deda aka ataka awarị ọrụ atakawa ha ọnọrọ wa adịna bụ enugbo bụ ihe na n'otu ike ni one week ẹ̀rọ rẹ̀ pọ̀ jẹ jẹ́dì máa ń tó mú dé ilé yẹn ń tọ́nà ilé rẹ̀ jẹ́ rẹ̀ pọ̀ ọ̀pọ̀ bẹ́ẹ̀ ra iná ẹ̀hẹ́ ní òde ìrọ̀ ọ̀nà bẹ́ẹ̀ òde ìdá àtúntò ká tá a kà náà mọ́tẹ́rì dábàá owó ẹbí yánà ara yà dábàá dọ́kọ̀ one hundred and one hundred and ten lórí bíbí. Ànàmùkọ̀ wọ́n kọ́tọ́ ẹ̀ ǹkan gbẹ́dà kàrà. Ọmọdé náà ta àlàkọ̀ wọ́n ará àdọ́kọ̀ àmì wọ́n àdọ́wò yẹn lórí. You are open to attack. Gbogbo ọ̀tọ̀ ìmúlẹ̀ rà ní ọ́. Ṣé mo lè bí ṣáìdì fún ọ̀gẹ́ náà tó mú? Ó gbọ́ àwọn tó mo bí ṣáìdì fún ọ̀gẹ́ náà tó mú ẹnẹgẹ gbogbo ọrẹ mọ àbíkọ́nà wọn ní òwúgbé ọ ọtẹwọn òwúgbé ọ oṣù òwúgbé ọ oṣù òwúgbé ọ iṣẹ òwúgbé ọ mọta òwúgbé ọ yíyẹ òwúgbé ọ àpàndébù ẹnyìn ní ẹnyẹ nkú yẹ ẹdẹ ìjọ ha àbúrẹ ẹ wọlé. ẹsẹ wọ ká owó ntòmọ̀tò lọ́rọ̀ sálà káwọ ọ̀nkùnrin ọ nira lọ́wọ́ kọlọ ẹni pé wọ́ ẹ̀ ní inú wọ́ ana ana ana ẹ̀ka ẹ̀rọ gbọ́dọ̀ ká ọkùnrin àwọn òṣèlú dé sùn náà hamza rọ́jọ́ lọ́wọ́ àná yóò kàgbọ́ àwọn àwọn ìṣẹ́ òun tẹ̀lé rẹ̀ fún mẹ́ríkà àwọn kan náà wọ̀ dáhà rẹ̀ náà lùkùránì ọmọ ìdìbò náà wọ́n tààlà lọ́kà ẹ́ wà ìjà ìjà ìjà وإن أوقفتم فآخذوا بمثل ما أوكلتم به ولئن صبرتم لهو خير للصابرين واصبر وما صبرك إلا بالله ولا تحزن عليهم ولا تكن في ضيق مما يمكرون الله مع الذين اتقوا والذين هم محسنون ومجمع تعالى ẹ̀yìn òkè tó ń ìjá àmì ọ̀nà rẹ̀ ẹ̀yìn òkè mú yà náà ẹni rẹ̀ kọ́ fa áàkì gbogbo ní ti máa òkè tó gbé àmì kí lè kọ́ àyà ni ẹ̀hún rẹ̀ mẹ̀ gẹ̀ẹ́dẹ̀ àmì kí ẹ̀mẹ̀rẹ̀ mẹ̀ ọ̀nà ni wọ́n là ń ṣe bọ́ọ̀tù láti ní sùúrù wàá pè é ìdúrà náà ọdún ẹ̀ mọ̀ ìdáná ẹni ẹ̀ fún lọ́wọ́ ọ̀hẹ́rù sẹ́mìrì ìṣẹ́mi bẹ́tà máa ayé mo sọ mọ́lìkì bẹ́tà ọmọdé wọn náà sáà sọ́kọ̀ wọ́n pè àgbáyọ̀ ó tóbi lẹ́kọ̀ọ́ náà wọ́n níjọ́ tètè àmì àrùkọ́ àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀kan náà ní fún fọ́dà ń dá jẹ́ ń tó mọ́lì máa nìkan jẹ́rì hàn bẹ̀tà ọdún wọn láti ẹni tó lè gbé lágbàáyé ìjọ kàdọ́ christ sàádì mi tó wá náà ká àyànnú mi tí wọn náà kárí tàwọn ọ̀rọ̀ fẹ́ yẹn nà bọ́ nínú ọ̀pọ̀ wọn kọ́ hàn wọn dáadáa dúró rà mí ṣáàjà wọn kọ́ kẹ́ dákẹ́ dákẹ́ kí abúlé dáadọ́ wa kẹ́ dúró rà mí lè rìn wọn ní sábà ọ̀dà péjì kẹ́ sàádì mi lè ká ní ṣíṣà ìdẹ́kọ̀ àbànà náà tó ọ̀sánmọ́tò ayé àwọn yóò kọjọ náà ní ẹ̀kọ́ rẹ̀ ọ̀rọ̀ ẹ̀rọ ẹ̀rọ fi tẹ̀bí lè la ọ̀sánmọ́tò fi tẹ̀bí lè kàkó ká hàn. lọ́mọdé kàgbọ́bọ̀ nínú ìkọ́ ayé ni ẹ̀kọ́ ní màá kọ́ ní bí èyí ní nàbọ́ àmọ́ àlẹ́ yìí nà tábà ìmọ̀lì ọ̀nà yà gbọ́ yà pẹ̀lú ìtàkùn àmì soso mori bi agbori e inu odo ori jọ agogo anya mo mo e ni yọ ọjọ yọ lani wa ọ na ni pe ya na ni ni change ọmọ ìgbọ́n náà tó adá wọ́pọ̀ ọmọ orí jẹ ìwé àwọn èdè lè ní kí ní ẹsẹ̀ àtàbí àbáǹkọ̀ kọ́ ọ̀rọ̀ náà náà bẹ́ẹ̀ ni àwọn ìgbọ̀n náà kẹ́ ara dágbò ọ̀rọ̀ àjẹkẹ́ náà yìí ọ̀fẹ́ tó wà ní báyìí náà lè dá ọ̀nà kan ṣẹ́gbẹ́ láìláìláì لحب الرسول من حب الرسول أسامة بن زيد بن الحارثة رضي الله عنهما أمي شنكم أنا وزمي شنكم أنا أسامة بن وليد زيد زيد بن وليد وحبكم صلى الله عليه وسلم بن وليد أسامة ناس أنتم لسوي أسامة من سواء إذا قرانا إلى أنا أنا من جاي من أنا إلى أسامة Islam ana ke oda nyere ndura nyo na ka tu na ka de na ka ta ko na ni na ka tu ko tu ni de ya sallallahu alaihi wasallam Islam a o nyere ko Islam na o ni ya su ba ni ko so ni kai na ko na ji ne ai o le ndu ala ko du ko mu ni yi da Islam a ta ta don ne da hu da ko ẹ̀dẹ̀ka báyìí kẹ́bìlì náà ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ tó máa bẹ̀rẹ̀ kílẹ̀ yàn náà. ah bẹ́ẹ̀ oh, ni ẹ̀dẹ̀ka the more lè lè the more lè jẹ́ àmì ìyẹn the more lè jẹ́ ìdẹ̀ka òkú dára ó ní ìyẹn náà bẹ́ẹ̀ ni ìyẹn ẹ̀dẹ̀lẹ̀ tó àbá ẹ̀dẹ̀ kàṣẹ́ bẹ́ẹ̀ láì láì láì ó yẹ àwọn bẹ́ẹ̀ dá bọ́kílẹ̀ yàn náà. ah dẹ́ntẹ́mẹ́ntẹ́ مكانه أبعد رأيك لا لا لا وكاتم على المهم لكو يوم لا لا لا هو نقع كان واحد من أوان أدو لا لا لا تقول تتفعل الله هو عايز أين أم وعايز أين أم تقول دم لا كان ولا تعتدوا أصم أن الله إن الله لا يحب المعتدين فلك ترى أمري em uống đây em muốn mất gì ở này chúng tôi ai làm mình nên sao nay mình Em chỉ mình nào không một số những cái thứ này là hôn nên mình phải ở đây mình ở đây mình ta bỏ tôi ra cũng mình nhau mình ngồi vừa vừa ra mình nên ở đây để mà nhẹ thì nên để tôi mới làm món ta ấy lại ra lấy kò tí wàá ní òkúta lága ẹ̀ wù ẹ̀nẹ́ mẹ́rin àkùrọ̀ ní àdókò àmì ìkìlọ̀ àmì ìyá ẹ̀nẹ́ mẹ́rin àwọn ẹ̀yìn wọlé àtàtàdù iná àbẹ̀rẹ̀ iná máa láyé ibi mú tàbí ọmọdé kàbẹ̀rẹ̀ ti tẹ̀ra ọ̀nà mi jùlọ náà kí bẹ́ẹ̀ ẹ̀ wọ́n nínú mẹ́rin ọmọdé gbọ́nà وأخرجوهم من حيث أخرجوهم والفتنة أشد من القتل ولا تقاتلوهم عند المسجد الحرام حتى يقاتلوكم فيه فإن قاتلوكم فاقتلوهم كذلك جزاء الكافرين أمرت واقتلوهم wọ́pẹ́lọ́wọ́ ọmọdé kò wá ẹ̀rẹ́ kò ní kò wá dáre ní èyí tó kàkí tòmọ́hó àtúnwá ọmọ ọ̀yá làwà ní. wọ́pẹ́lọ́wọ́ ní nǹkan ìdáhùn ẹ̀dínwó ilé ìmẹ́dọ̀ọ́nù rẹ̀ ẹ̀wọ̀n ẹ̀rẹ́dọ̀ọ́hùn rọ̀ nínú. kìtẹ́mẹ́ wọ́n fitna tó àṣẹ dominal kọ́pù fitina kìtẹ́mẹ́ àyè fitina ó lè bí nítorí àkàkà àjàre àwọ̀rá fitina dìbò náà wà. fitina náà kẹrẹ ọrẹ àrùn ẹni ká fitina ọ̀tá ṣírí kọ́ ẹ̀yẹ dáa nígbà bá wà lóko mọ́ ọmọ dúró nítorí ọ̀rẹ́ ọ̀ náà wọ́n rẹ̀ ká èyí ànàkàlẹ́ ìṣọ̀gbọ́n nígbà kan ẹ̀ wẹ́rẹ́ dáa mẹ́ta tó kọ́ mọ́rí ìyẹn okomori nsọ na maịka na ọ dị isi ọbụla ebe na abụọ okomori nsọ ọhịa na akata maịka okomori onye hụrụ kuma dị ebe okomori ọhịa wa kwuru ka maịka wallahi ọnụ ọnụ na-ebi mmiri zọị ka abịa ya awa emu ẹyẹ mú àtọ̀kọ́ ọmọ ìyọ̀nà ọmọ ọ̀nà bíi dín náà wọlé nígbà ilé ilé àbùdù ọmọ ìyọ̀kọ́ náà tó làwọn jẹnu ẹ̀rẹ̀ bá ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ náà bá àbáyẹ̀wò mẹ́rin ẹ̀hẹ̀ ono kudu because ina abehe ini ayodo muri ehe ina na won so muri wa kwan to he ko nang muri bi yo umuri wala tuqatiluhum inda al-masjid al-haram umuri subhanahu wa ta'ala ni pore da ko na uni ka ba yo wa ko ma kan dika yana da ko dole shi na wani malafi ni ka ba masjid al-haram ya zan umar ka ku ku na wata lawa wata wada ko ko zare mun da wani azun bo ja da ni haram ta ka ni ne roka haram bare ẹkún yìí lọ bẹ́ẹ̀ kan ẹ ọdún wọ́n ti zàrán bẹ́ẹ̀ kàtọ́ àgàkàfẹ́ kànyẹ́ ní lẹ́nu jẹ́bù oníkó yẹ ojú pẹ̀tù ní ìjọba ọ̀dẹ̀ nẹ́ẹ̀ka ní ọ̀nà ẹ̀rọ fọkùnrin ọ̀hún ìzọ̀ ọ̀nà ọ̀rẹ́ rà rí bàtú ilé ẹ̀dùn múlẹ̀ dùn áwọ̀ lọ́nà. nẹ̀pẹ́ àtúndù wa ń gbèrè etí májìdì haram gba pé ìtàwọn wa ni àmọ́ àánà ká ilé ìyìn májìdì haram dẹ́ka ẹ̀hìn ẹ̀hìn ẹ̀kọ́ ìlú kọ̀ọ̀rọ̀ ni kàfẹ́ kànyẹ́ ní lẹ́nu dáwọn mi ni mo ní ìrora yìí lọ́nà owadu atukwenya ukulele mwendamne kiseme kazalika jazahul kafirin umarika gede gede ndo ukilon kafirin oya ama mun ana ta'ala da baka fa in tahaw fa in tahaw enne gaga enra wuhete to ẹnẹ́rà àwọn oníṣirí ẹnẹ́ ẹ̀kọ́ oníṣirí ẹnẹ́ ẹ̀kọ́ títí ọba ọ̀nà náà ẹ̀ka ọ̀nà nù ọ̀rọ̀ ọ̀rọ̀ àyà fẹ iná rọ àgọ́ fúru rọ̀hìn káì òmùríkà ọ̀nà oge ilé ọ̀nà ọmọ ayá ń bá ó wà bẹ́ẹ̀ kọ́nà kò orí jọ ọwọ́ kan náà kúrẹ́ kù ọ̀nà ètú bá ẹnẹ́rà àwọn oníṣirí ìdí ilé òdòmú lè jẹ ilé rẹ̀ azọ̀wọ̀jẹ́lẹ̀ arrahman الذي يرحم الكل

ọtí omurika ma tọ́mìá bí jannatihi ahad ọkà ma kọ́ lọ rasulillah sallallahu alayhi e wa sallam ọkà anabika káàbùrù yẹn yà nìyẹn ayamba náà ìdó omuri yìí ayamba ni kìí sọ́sọ́ nìmúlò àjẹrè ayamba ni sọ́sọ́ wọ́n sọ́sọ́ àjẹnà ẹ̀wọ̀n náà mo nà mú ká wọ́n yọ ọdún tùmbà wọ́n tó wọ́n sọ́sọ́ sọ́lá fọ́ọ̀kà yìí wàlá ẹ̀ kò ní káàbùrù kò nyẹ́ náà yà nà nyi ló kọ́ náà omuri wà dan tó mori dɔrɔ balance nɔ donc wala wali malimɔni maa in da lɔhi min o kuba ni mi ni ɔlɔna dɔw ana yi ka ɛ a ko ɛn ni adalijanna ɛnɛ ɛyà ni o yɛ n'a yi do mori ni mi ni ma kan ɛhɔn na kan ni kura ko ko olu bɛ k'a ni o yɛ ana yi ka ee da wala o ni sɔmiya o da.

ita ile heke na son ni da ni ko yana ni zama ka ila me yin ko so omo ti won otan o ke mane hun nan onam kawri ti bo da ku do bi ka onu je ku kawri aka onara re onare tumura inna allaha ghafurur rahim now ọ̀nà mùkàbí ọkàwọ̀ ọ̀nà mùríkò nàìjíríà ni ntọ́lá mi kò kó wọ́n ní na bẹ́ẹ̀ni wọn náà dọ̀ ọ́nà ìkàdí wọlé túnbà agbọ́dọ̀ yẹ kó tó mọ́rí òrókò mọ́rí bòrò dọ́ta ọ̀rọ̀ أنا كفاية دخل رمضان ولم يغفر له رمضان نو جواب دخل رم قرنا كتب مل شيء جوا إنه رمضان نو دا سمو دا سمو نان أنا كتيرنا كأمر إني جيبي كابي أنا نان أنا بابا ده شيء كره كوا كابي دور كمري كذي إنت كوا مكيرونا أو أبو مرة هلا متى جيبي وكريدي أو نبوك الله غفور رحيم omuli ojere na omamba niwe nenyehe omuli bana wataala doka وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله فإن انتهوا فلا عدوان إلا على الظالمين أمر سبحانه وتعالى أوكا towa kore kuni ne horon da tuka la ta kunu fitna a ta kun bitin hare ne a ta kun ka za da ka suma ya kawo ne wa yakuna dinu lillah idan na ya hake ba ku je mu bi ma'ana horon islamic state medina ne so ku je ne agẹ́kọ̀ọ́ agẹ́kọ̀ọ́ tí ó dájí ìsàmì tèbí ní máa na wọ̀yàkúnà ṣẹ̀rí àtùkúlù olìlá àbí ṣẹ̀rí à àìká islam gọ́bà ní medina ọ̀nà náà kọ́nà mẹ́kọ́sọ́ ọ̀nyẹ́ wọn àmẹ́ àmá àányísọ́mẹ́ ọ̀dẹ́kọ̀ọ́ náà kọ́ àtúnmọ́dọ̀ àwọn ṣẹ̀rí à àbánibẹ́ àǹfààní sùrọ̀tù àǹfààní wàkúnà dín kúlùú lílá àbángbẹ́n àbọ́là ẹ̀kọ́ ìjẹ́màgbẹ́mẹ́ àbán ọkọ̀jọ́ mọ́rí ọmọdébọ̀nà ọ̀tọ̀ alábẹ́rẹ̀ tí a dáta fẹ́ ẹ̀yìn káhẹ́ọ̀ ẹ̀yìn ẹ̀lẹ́kà kàtọ́ ọ̀sán ẹ̀nẹ́rẹ̀ kùmùsírí kú ẹ̀nẹ́rẹ̀ kú jáde ẹni ẹ̀kúgbọ́ òrùn kọ́ mú ipò ẹ̀kọ́ ọmọ tí bọ́nà ọ̀tá lọ́kà fàlá òdó wà náà ilá àálọ́gbọ́ọ̀lẹ́mí ẹni bẹ́rẹ̀ ma ẹni táì òdó wà wà ọkà wà bìmáàná disgrace ẹ̀yẹ̀rù náà yọ̀ọ̀yì ẹ̀rẹ̀ náà rẹ̀ alákùnrin míì ẹ̀rù ní ìlú náà ìbáà náà ẹ̀kẹ́ náà ẹ̀kú mọ́ ẹ̀ ẹ̀nà ṣúgà ọ̀dún tẹ́ òní wọ́n máa ká òní ẹ̀nà ẹ̀dọ́ àmànáwọ̀ ẹ̀nẹ́rẹ́ mẹ́rin káwọ́ ikú rẹ̀ wà lẹ̀ disgraceful end ram. ọ̀rọ̀ ní sọ́mà kan kó wàl áfíbọ́tò lè mọ́tò authority ete oyi eya ni atawa abẹ gbẹgbẹ ti ra hàn ní nàná tó àbẹ ẹ kúrò bá. أبا ذنب صلى الله عليه وسلم متى إذا أقبل الليل ها هنا وأدبر النهار ها هنا وضربت الشمس فقد أدبر السائل نمت مكويري أجي أو دوما سباتا أنا قد ما بعثنا لأنك إراوكي لما نعدم bayan ya san ya ci kuri a yi mata wa nari su abu mara yana a mana haji idan a mana haji ita wuri yana ne da risali ce ita wuri ya kore idan mun ra haji bi ita wuri jira hawa ba wa ba ina kana da birin na ya bu da da ni da kuma ba abu ya mai yi Amurka wani wata ala, doka ولا تباشروهن وأنتم عاكفون في المساجد أبوك أبي أزيل مني أنا بكا دفع كفوا حلالا إراه إراه إني سليتو إني بلان سليتو أنا راه الله وانتا وانتا بزيل راهوان وأنا بكوا أبي أنت كاف أسوك أبزيل ọmọ ọmọ òkú a ṣáhún lè ti ìbáàdà kẹnyẹ wà náà bọ̀mọ̀lẹ́wọ̀n fẹ́ lónìí yíya tilka hududullahi fala taqrabuha ọ̀tọ́nàrí ọdọ̀ òmùrí ẹ̀hẹ́ òmùrí anáìka fala taqrabuha àfáàyàn náà kò kàbó rẹ̀ lórí ìtòkò ọmọ ẹ̀ àhìndìrẹ́kùnmọ́lì ti fẹ́ fàlá tààtàdù ha ọ̀sán tó mọ̀ sí fàlá tàkùrọ̀bù ha ọmọ yẹ ìhù níta kí sọmọ àfẹ́mẹ́ ìjọba ìlú àkàdọ̀ pẹ̀lú ọmọ yìí àṣọ àkọ́kàbọ̀ rẹ̀ nǹkan ọkà fẹ́mẹ́ àwọn ọmọ náà ti àwámi fẹ́mọ́rí kàkó kọ́rọ́ mi yá mẹ́ wọ́kọ́tìlú lẹ́dí náà kọ́tìlú náà fún wàlá tààtàdù kọ́wá ẹ̀rẹ́kùn náà náà kéèké oníkọ̀ọ́kọ́ kọ́wá ẹ̀rẹ́kùn náà má fàlá tààtàdù àṣọ mọ̀ so ebe na muri ofere ka me ino ida eji wa me na do muri ofere atuma ne me ngi jino ka so oso na muri wala takrabuha azuka go yonde kadhalika yubayyinu allah ayatihi lin-nas oso jade ke da na muri me ne yayi aya ne ya zanni la'allahum yattaqun uban ne nyama ro muri wani mulmin man kutuba alaikum siyam kama kutuba alal ladina min qablikum la'allakum tattaqun tẹ́mẹ̀ tẹ́bẹ̀rẹ̀ la'allakun tó múlò ikẹ́ àtàrẹ ọmọríkà ya ayyuan lèzina amin abẹ́wọ̀ ya ayyuan lèzina amin ma ní ọ̀nà ẹ̀kọ́ ọ̀dọ́ kútìbà aláìkún suya ma tẹ̀rẹ̀ ẹ̀wọ̀n ẹ̀wọ̀n náà bẹ́wọ̀ kọ̀bọ́ bá gbogbo àwọn ẹ̀wọ̀n ká wà àbàwọ̀ nínú ọ̀gbọ̀n abàbò á ń kí mẹ́ abàbò ẹ̀ náà kẹ́ gbogbo ọ̀rẹ́ mi ó wọ ní mọ̀mí mi yóò múlò كذلك يبين الله آياته للناس يا ذنب لعلهم يتقون وهذا أن ينام لهم ومولي أباك يا ونمو أولا ما يربطه أولا ما مولي بيكادهم ينام لهم هذا أن ينام لهم وهذا أن ينام لهم ومولي ما بيكي distinction أولا أن ينام لهم أولا أن ينام لهم دمري سؤال خواف ويناك نظر أصلا مبين لهم ولتكبروا الله على ما هداكم وقوموا لي الله وقوموا لي وانين ويان نفسنا في ضاي كوتل الدنيا ويلي أنا أما أولا قول البتو بابا إنتو أنا كا solution náà mọ̀rí tìlẹ̀ wọ́n mọ̀rí ṣọ́ọ̀rọ̀ ọmọ ní bá nínú ọmọ ní kátà nínú ọmọ orí ti bá náà wọ̀ta hálà ọkà أهل لكم ليلة الصيام الرفث إلى نسائكم أني كمبلين أنا كمبلين بابا أو كأني أنا لكم دون أقوال رجل ذا ده كمبلين واو هذا هو تو أول ما دي كمبلين ما تكلم دي كمبلين لا تكلم كذا أني أنا أنا كأني أي كمبلين من راو أبي أنا نو دام كريان أردت أن أمو أبا أو أو نسابة نسيري ma dɔre sɔrɔ kuli la wɔn do yin ɔ dɔɔni na nani ɔ kutu bɛ tɛmɛ kɛ ɛn a dɔɔ na yi ka ɔ nanari tɛ fɛ kuma da bi ne yi ne wa ne ne na o do kɛ dɔ ka fi ne ne ìyẹn wa ìyẹn mi gbà á gbà wọn kàn lè ká àwọn ilé sí ànàlẹ́ ẹ̀rọ domoni ọ̀nà náà òsùnú bùn hakim ẹni balaga òsùnú bùn hakim ìmáàná ọ̀dọ́ náà mo rí ní mẹ̀rẹ́rẹ́ ẹ̀ka ẹ̀rẹ́ ní mo lórí ìtọ́nà kan lọ ọ̀nà èsì tí nà dán lọ́la sọ́tà rẹ̀ dà ìdómọ̀rí ní ìgbà lọ́kà tó a ọ̀nà náà kọ́ kàbọ̀jọ́ yìí ni ana kàfé ẹ̀nà ẹ̀mí àwọn ni òfin lẹ́lẹ́kọ́ lẹ́yìn lẹ́tọ́ tó yá lọ́la fún ilà ní sáà ikú fún nà libáṣu lẹ́kùn wọn àtún libáṣu làwọn علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم أول أنا أنا أرجع وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر. دم يعني جاهل أبدا نيني إذا نايكا ومر من وتعالى وتجد القرآن وبنينا بيا نايكا آن يسمعنا أبو أساليب أن القرآن يجاني كريه amri ana yin bora a tafsir ona su na nawa ni page 122 aka kan oka ثم شرع تعالى في بيان تتمة أحكام الصيام أو لمن نوتو مريجما ثم شرع بمعنى ثم بدأ dóòlù ìmọ̀tí ní ọ̀rùkà ni ẹgbẹ́ ní mímí ẹgbẹ́ náà mẹ́kẹ́ àwọ̀gbó ẹni ọ̀dà ẹni náwẹ̀ báyìí à ń dẹ́kẹ̀rọ ayé tí kúrú bí wọ́dù á ọ̀rẹ́ mu náà ká ṣọ́ọ́bì ayé náà fẹ́ lùkọ́ òmùrí ọkùnrin pẹ̀lú ìdọ́ka yá hẹ́n ẹni kọ̀rí gbọ́dọ̀ jí gbọ́dọ̀ àwọn tẹ̀ dá ìdàdà àbẹ́ á àtẹ̀dúwọ̀ náà kà á فقال دوم مريد بن وسالة جسفا مدين ما أعلم قرية ذلك أهل لكم ليلة الصيام الرفث إلى نسائكم أي أبيها لكم مريد منامة منامة نكا أجائز جواز أبيها أو إذا نوال عيني كوا ميني أيها الصائمون أنا كوبا غشيان النساء في الليل كا الوسوس واتعتمني في ليالي الصوم إني نوال هن لباس لكم وأنتم لباس لهم قال ابن عباس أبلا ابن عباس وكذا هن سكن لكم النبي آيان توني وأنتم سكن لهم دون النبي آيان توني علم الله أنكم كنتم تخبانون أنفسكم أي تخبانونها أنا mo ní èrè ìlú ọwọ́ náà wọn àmọ̀tòrì tó wá jẹ́ wọn ọ̀nà ọgbọ́n ni bí mo bá ọlọ́kọ̀ tó jimá ló wà sí ìrònú ká ó wẹ́ ليلة الصيام هنا هو وكان هذا محرما في صدر الإسلام إسلام من مكان حرام أذكر كفتان وعين أو إن رحمه ثم نتقى أولا من مريد وقود روى البخاري عن البراء رضي الله عنه إمام البخاري أعداه من بكى أو كان براء من أبو نجو صحابة مريد لما نزل الصوت رمضان كانوا لا يقربون نساء رمضان كله ọka ìmìlẹ̀ ìjẹ́ òyẹ́tẹ́ ká bá iná ramadan ọ̀nà ìka ẹni ilé mẹ́tàbùsẹ̀ ni iná àbá òdèdè tọ́ọ̀dọ̀ sọ̀rọ̀ wọn wọ̀ká ẹ̀nà ìjẹ́ olùyẹ̀kọ̀ òun náà fún náà dáyé iná lọ́nà ìka iná nọrọ̀ ní ẹ̀yà mẹ́wọ̀n náà bọ̀ fàánzọ́ lọ́lọ́wọ́ ló múrí jẹ́ ayẹ́tẹ́ ká alimọ́lọ́wọ́ annakum kuntum tàǹtàánú náà fún sọ̀tún al'aya òmúrí kọ́nọ́rọ̀ àyẹ́ká ààyè náà nínú ẹ̀ka mẹ́wọ̀n náà bọ̀ ẹ̀ka kò sí omi فتاب عليكم وعاب عنكم أي فقبل توبتكم وعاب عنكم من دون تنبان دومري دومري دومري جيبين دو تيكو لهون أقوانا أقوام منهم لما فعلتموه قبل المسلم قبل النفسي إنه قلنا أقوام منهم توقع فنانا إننا هو دومري وقوقو جتا وقنا تبين فالآن باشروهن وابتقوا ما كتب الله لكم أي جامعوهن بيئا واقع تعبوان قيل يا للصوم إنه إقرار واطلبوا بالنكاحهن ويري جامعهن نكاحهن ake nikah abeza ni kunia wewe wa subhanahu wa ta'ala ini da ka taponyene umire wa mahura yini wa bika uponyene ko kapi yendo nikah abana ida taponyene واطلب النكاح من الولد لذلك فوان دوسي نساء بيجي إن هو ولا تباشرهن لقضاء الشهوة فقط وهكا فنين إن هو أبايك هو سيدي نايك نيامن إيه وبي وليس شيء وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر أي كلوا وعرمني واشربوا بيوم إلى طلوع الفجر طولنا فجر جنبا ثم أتم الصيام إلى الليل أي امسكوا عن الطعام دوا تقول لما ننهون صار يعني. والشراب أتريه والنكاح أتريه وننمي إلى غروب الشمس طول وجه ولا تباشرهن وأنتم عاكفون في المساجد أذكر بواني أنا القوى بك كافي من نسيني أي لا تقربوهن ليلا أو نهارا ما دمتم موجودين في المساجد أفكا في وان إراو بايان الكودو أين الكوا نيتي كافي إن مطلسين ساي إيتي كافرقا وانا إن مطلسين lóòjì báyìí kẹ́nẹ́ rẹ̀ nínú ọ̀yà wà kúrẹ́lá wà rí pé ìlú kuma ẹ bá mọ́lẹ́sẹ̀ àmì náà don tun wani bayanan malajanar onawe masjid al-haram masjid al-aqsa wa masjid al-nabawi malajana ina ti ana ina ka baya wa malajin to mun sallallahu alaihi wasallam ate maslafi ana ina palestine aha kace ni nyo na ina al-kala mana nya ne tel fa ku ne na ala ni ka malajana bi malajana ku juma ina ya wa ne ni wato ani hadis ingantacce sahih la kitab illa fi masajid salat wa fi riwaya alani la tushaddu rihan illa illa salat masajid àtọwọ buwa ẹkọ iná mẹ dúdú orí ẹni malẹjọ yẹnyẹ dúdú lórí ẹ kúlẹ ìdá owó rẹ trump dúdú rẹ nínú ara ẹni malẹjọ báyìí àkókò wúrí jẹ pé ẹni malẹjọ báyìí àbẹ mọtò àwùlà buwa ẹkẹ Adama tọ́wọ́ la fún wúlò kéde lẹ́nà ní Kano, àwọn tó wúlò kéde lẹ́nà ní National Mosque Abuja, ilá ilá tọ́lá tó masáàjì, akínú mallasẹ́ ta Masjid al-Haram wa Masjid al-Nabawi wa Masjid al-Aqsa, wal hadith sahih. Ẹ̀yìn mallasẹ́ Masjid al-Haram wa Makka, àti mallasẹ́ tún náà náà Medina wọn, mallasẹ́ Masjid al-Aqsa, aná yìí Palestine, aná yìí ká wàlláhi kó sọ̀rọ̀ yẹn ká mallasẹ́ náà àdọ́wà rẹ̀ náà. báyìí ẹni tí ni tó wúlò ẹni tó wúlò ọdọ̀ ọ̀gbọ́n àwọ̀ tọ́ àwọn ọmọ yẹn ẹni ẹ̀ náà máa ń kẹ́tọ́ dáká o àwọn ọ̀rẹ́ mi kẹ́ àbọ̀rọ̀ ni wọ́n nà mí ti ká báyìí ká báyìí ká ọ̀rẹ́ mi ní ẹni ànáyẹ kìkà ń dọ́nyẹ̀ wọn kọ́ internet kọ́ náà máa ń wùdí àná ní national mosque àbọ̀ ọ̀rọ̀ àná mi báyìí ni ò ní mo ìrọ̀ ọ̀sán náà mẹ́rin ani ahadith abani mawquf mawaqif kanya nabi na kanya mkano asabiya na wa khairul hadi an mawquf wa ma marfu dole abu bati ro kare to batawa ramadani ba ru tin o ta ka ni ka to awu ti mu na wo tuta on to mu yo kare ile kono ta dabun masuda dabun baba kwa na ba yarin ne abdullahi ba ba na faka in bi ni o an tawo mota manaji manaji ne na qur'an ba mi ta bi nan ina manaji ta man aure mi yi Umar subhanahu wa ta'ala aka tilka hududullahi fala taqrabuha أي تلك أوامر الله وزواجره وأحكامه أصنع لي أدو مري أتنو مري يلا هم من كذا تقولي وعين من الذي دوا مي تجاري أدو كذا مري أدو مري نسي وأحكامه أتنو مري يلي الذي شرعها لكم أنو مري مودا فلاو فلا تخالفوها أدو جو مري ينا من من دوا كذلك يبين الله آياته للناس لعلهم يتقون gẹ́gẹ́gẹ́ni àánú mórí mẹ́rẹ̀ ẹni yàrá ní ọba zẹ́ni yẹn wọ̀nyí mórí ẹ̀yí yẹtẹ̀kù nàlmàhárì náà zẹ́ni yẹn wọ̀nyí ibẹ̀ náà ìkẹta ọ̀rẹ̀ haram dáàtọ̀ múná àbúkà àtọ̀rẹ̀ yẹn wọ̀nyí sheikh islam takiyu dín ibùn tẹ̀míyà ọkà tẹ́kùwá sorry an tajal bainaka wa baina azabillahi wiqaya ay al-imtisal bi awamir Allah wa ijtinab nawahihi ọ̀nà òkú àbùdù ayé náà fẹ́ wòye mu ni ló wà aṣọ ọ̀rẹ́ ìfẹ́ náà mu ni kà ló wà náà wọ́n tẹ́ kàná kó lè ìfẹ́ náà mu ọ̀nà wọ́n yìí tako àwọn. and I will am you. so ilé tí àwọn orí bàálà àgàtìnà náà wọ́n ní next page kuma every time bàálà àgàtìnà ana ke mura muka wannan ne kafu tashbih ana ido wari balaga na bawan o ka kama kutiba anan ka mecere imi na do wena to redo aben tere ma nan ka mota ne kama ayu kamiyatin hali tere wona we التشبيه بالفريضة لا في الكيفية. ومن أن نشوف نقول كاو دي بقى بقول أبوه بني إن ونوري أي فرض الصيام عليكم كما فرض على أمم قبلكم وهذا تشبيه يسمى مرسلا مجملا ها آه، اوكي يا كده تشبيه اول يعني تشبيه تشبيه مرسل تشبيه مجمل أو التشبيه الايجاب بالايجاب التشبيه الأجوب بالاوجوب فان شاء الله تعالى من هذا الرباط ويزداد الله فوين ربي كلا فاهمون يسير اما القرآن يا رأي جاد يا كانتم بلاغة يا كان استعارة تشبيه نبذة عمر سبحانه وتعالى لكن إذا دريا ويتكلم إن القرآن آه إذا نعلمك ما يتمعن àgbẹ̀bà rẹ̀ ṣe àwọn ọmọ ọjọ́ kọ́tọ̀ ní ọjọ́ àdáàbí ìlú tún yẹn ọ̀n tó mú nípa ọ̀ ẹ̀yin súnà àbá nẹ́bì ní dé àbá nẹ́bì ní kẹ́ni ẹ̀ ń tún yẹn dọ̀rọ̀ sáà kuma dara ini tun yan kemur tala sala min ka awar mutum yan don kemur tala sala mana kuwa ka yi ka tataharu fa inna fi suduri baraka wa mutum yan ne ta buka nan barka na ina su da fata wa mutum yan dan jiki wa nan nan a hon to mun zan la dalam ka in allah da ta da ro ko ke mun na ko ro ta wala je da be sare eh, sare ai tana eh, ina kanu na ku ko ro je on da ha da na ba na ko do ka ona ru mana e ke o wa da ke aya e ba re o aya ti ti ba ta da qur'an amra mi so bi ma'ana akola ha ge ti la hon do wa re ta do ba na so wọ́n á rí sáni wọ́n rẹ̀ hàn náà nígbà tó ti sáà lówó àtọ́ lówó àmàrọ̀lá yóò àkúnná wọn láti dá àìsàlà gbanahu ta gbàtí mẹ́ta ó ṣe wọ́n àtọ́tútọ́ wọ́n àmàrọ̀lá yóò àkúnná wọn láti bẹ́ẹ̀ káwọn ọ̀dọ̀ wà lóta sílò clock sílò clock wọn àwọn àmàlà wọn kúnná fúnà bí ẹ̀ka ọ̀hánijọ́ ìlànà kan náà fúnà ní àkọ́ àká ṣọ́ọ̀ máa fi mìíràn àwọn wọ́n máa rí gbẹ́gbẹ́ ọ̀nà ẹni rẹ̀ kọ́ máa kúrò rẹ̀ tó wọ dúró wọn kọ́dẹ̀ tó wàá tó bẹ́ àánú ní àhánáwọ́dún lẹ́rìí tọ́ gbogbo ìdọ̀tẹ̀rẹ̀ wọ ọ̀pẹ̀tẹ̀ rà ó tọ́ ẹni ẹni ẹkọ mú kọ́rọ̀ ọdún ẹni rẹ̀ náà tó kọ́ parẹ̀ ọ̀rọ̀ yẹn yẹn náà ká bọ̀dẹ̀ kì náà náà kọ́rọ̀ tó wọ́n yẹn kọ́ ẹ̀ nàdó náà dúró ẹ̀ wani wata rawa ta yadda kwa ni aro na duba duba kwa ya kwa wani wata wa kwa hina do na wa duba ta ta kwa na ira kwa ku tembo wani wa kwa hina do na duwa duba kwa ta kwa eh man ro àwọn tí wọ́n sùn lọ́pọ̀ lọ́pọ̀ ní kó ìlú dábìlì ó ní bí èdè náà nìyí ààrẹ bàbá ọ̀nà ìfẹ́ náà rẹ̀ ka ìbádọ̀jọ́ ń wọ́ azamasori ka ina ono wa wa mibada guko wa umuza ila ila hasa wali kuwa shawa an kuma a wani mutum ya ne rayu yare na fana na ina wa a wani makawashin wani mulki dole da na jini abon na ya ka kuri in ja mana mu shi ne kun da na hauwa kuri rayu ne sai أنواع كفتون منه وكل وشرب واتقوا ما كتب الله لكم ثم مريك لك ومن Ìrèsì àwọn ìwé ọgbọ́n ìpínlẹ̀ adé kádàrá bí àdúgbò ọ̀gbẹ́ kádàrá ìmúlẹ̀ ọ̀ká rẹ̀ á ní máa dọ́rọ̀. Kádàrá ọ̀rẹ́ ìdìbò àwọn ẹ̀rẹ́ àtúndà sí òru. Àbẹ́rù kádàrá ìfọ̀ apá ọ̀rẹ́ àrùn náà. الخشبة بيستوى على أن الاسم الواقع بعد الواو له حالات خمسة بعد سيأتينا إن شاء الله في آه، باب المفعول معه إذا شئتم أن أشير إليها الآن بسرعة بإيجاز لا بأس طيب أرى الأصابع تشير إلى أنني لا بأس أن أشير إليه طبعا طبعا سأفعل إن شاء الله الاسم الواقع بعد الواو لاحظوا هنا الاسم الواقع بعد الواو في النحو كله لا يخلو من خمس حالات الحالة الأولى جواز العطف والنصب على المعية يعني يجوز وجهان العطف والنصب على المعية ولكن ما هو المختار والأفضل هل النصر أم العطف الجواب العطف ومثلوا له بقولهم جاء الأمير والجيش فهنا يجوز لك أن تقول جاء الأمير والجيش معطوف على ماذا الجيش معطوف على الأمير والرابط بينهما الواو ويجوز أيضا تقول جاء الأمير والجيش على أن الواو واو المعية والجيش مفعول معه إذا المختار فيه هنا الرفع لأنه هو الأصل وبما أنه أمكن بدون ضعف فهو المقدم وهو المختار ولذلك يقول ابن مالك والعطف إن يمكن بلا ضعف أحق والعطف أحق إن يمكن بلا ضعف الحالة الثانية من حالات الواو الواقعة الاسم الواقع بعد الواو جواز الوجهين جواز الوجهين يعني النصب والرفع يعني مثلا نقول قمت وزيدا هنا يجوز وجهان النصب على المعية والعطف هنا الراجح ماذا الراجح عكس التي تقدمت الراجح النصب على المعية لماذا؟ لضعف العطف لضعف, لضعف العطف فإذا طبعا هنا يجوز الرفع والنصب ولكن النصب هو المختار ولذلك يقول ابن مالك في الألفية فالعجوز ديال البيت السابق والعطف إن يمكن بلا ضعف أحق هذا الأول والثاني هنا نقول والنصب مختار لدى ضعف النسق لدى ضعف النسق يعني ما هو وجه ضعف النص هنا وجهه أنه يلزم عليه العطف على الضمير المرفوع المتصل من دون فصل وهذا ضعيف لو قال قمت قمت وثم يأتي بضمير ثم يعطف هذا لا بأس لكن من دون فصل هذا ضعيف ولذلك قال والنصب مختار لدى ضعف النساق الحالة الثالثة وجوب النص على المعية وهو المثال اللي ذكرنا استوى الماء والخشبة هل هنا يجوز الرف في الخشبة لا أبدا لأنه إذا قلنا استوى الماء والخشبة المعنى سيفسد لأنك ممكن أن تظن أن الخشبة ترتفع مع الماء مع نعم أن الخشبة لازمة في موضعها ولذلك لا يجوز الرف في الخشبة لفساد المعنى ولذلك قال ابن مالك والنصب إن لم يجوز العطف يجب يعني يجب العطف في النصب هنا آه في في طبعا في, في العطف يعني مش يكون مفعول معه الحالة الرابعة ما يتعين فيه العطف ولكن لا يجوز فيه النصب على شيء النصب يعني كيكون فضلا الفضلة يصح الاستغناء عنها بخلاف العمدة العمدة لا يصح الاستغناء عنها فهنا مثلا نقول اشترك زيد وعمر الاشتراك من المسائل التي لا تقع إلا بين اثنين فلا يجوز نصب عمرو لا يجوز نصب عمرو أن إذا نصبت عمرا يعني أصبح أصبح فضلا يعني يصح الاستغناء عنها فيمكن أن تقول مثلا اشترك زيد وعمرا لا يمكن ممكن أن تحذف عمرا يعني إذا كان فضلا يمكن أن تحذف عمرا ويبقى المعنى صحيحا طيب حاولت أن تحذف اشترك زيد واشترك زيد مع من لأن الاشتراك من الأمور التي لا تقوم إلا بين اثنين فأكثر هذه من الأمور النسبية إذن هذا القسم يعني الصحيح فيه ماذا الرفع وابن مالك لم يذكر هذا هذا القسم في باب المفعول معه القسم الخامس ما لا يصح فيه الرفع ولا النصب على المعية إذا طيب وأنا كي مثل بواحد المثال يعني في القول الشاعر ألفتها تبنا وماء باردا ألفتها تبنا وماء باردا هل يصح أن يكون ماء معطوف على تبنا الجواب لا لأن الماء لا يعلف إنما الماء يشرب وكذلك لا يصح أن يكون مفعول معه لأن الماء لا يكون مع التبن آه، التبن دفعة واحدة علفتها ماء علفتها تبنا وماء يعني مع الماء فوجب أن يكون ماذا ماء معمولا أو مفعولا لفعل محذوف إذا كيف نقدر هذا الفعل علفتها تبنا وسقيتها ماء ولذلك يقول ابن مالك أو اعتقد إضمار عامل تصب أو اعتقد إضمار عامل تصب هذا إذا تركنا علف على معناها الأصل لكن ممكن أن نؤوله يعني علفتها تبنا وناولتها ماء إذا إذا أولنا ذيك الساعة لا حذف طبعا لا يمكن أن يكون عن ذلك احتاف الحالة هذه إذا فعلنا على من يقول بأن الكلام إذا دار بين الحذف وعدمه فعدم الحذف لا إذن هذا حالة الاسم الواقع بعد الواو الواقع بعد الواو إذن فالرابط بين الخشبة والاستواء هو الواو كذلك قلنا ما يربط جملة بجملة ما يربط جملة بجملة إذا الآن تحدثنا عن ربط الاسم بالاسم والفعل بالفعل والاسم بالفعل وجملة بجملة جملة بجملة هذه الصورة الرابعة ما يربط جملة بجملة تقول إن قام فلان قمت معه إن قام فلان إن ربطت الجملة الثانية بالجملة الأولى وكذلك تقول لو قام فلان لأكرمتك أو لو جاء فلان لأكرمتك فلو ربطت الجملة الثانية بالأولى وهكذا تقول حتى في القسم في القسم تقول أقسم بالله أن زيدا قائم فأن هنا هي التي ربطت الجملة الثانية بجملة القسم وتقول أيضا لو قام زيد لأكرمته فأنت جعلت لو تربط الجملة الثانية بجملة القيام بجملة القيام كذلك الحالة الخامسة أو الصورة الخامسة شنو هي الصورة الخامسة ما يعين اسما فقط ما يعين اسما فقط يعني ما يعين اسما فقط كقولنا الرجل الرجل هكذا بأن فالألف واللام قصرت رجلا على شخص بعينه على شخص بعينه لأن إذا قلت رجلا يكون شائعا في أفراد جنسه لكن لما قلت الرجل قصرت رجلا على شخص بعينه بعد أن كان رجلا هكذا بدون أن كان ماذا كان شائعا كان شائعا ولذلك سيأتيكم إن شاء الله في المعرفة بأن كل لفظ وضعه الواضع لمعين أو لمعنى معين مشخص فهو اسم يدل على شيء بعينه ثم قلنا بأنه نوعان ينقسم الاسم من حيث العموم والخصوص إلى نكرة على القول بأنها هي الأصل وإلى معرفة وهي الفرع وشنو هي النكرة النكرة كل اسم شائع في أفراد جنسه لا يختص به واحد دون غيره كرجل وامرأة فرجل وامرأة كل منهما شائع في معناه لا يختص به هذا الفرد دون ذاك فإن الأول يصح إطلاقه على كل ذكر بالغ من بني آدم والثاني يصح إطلاقه على كل أنثى بالغة من بني آدم فالنكرة هي ما لا يفهم منها معين وهي نوعان كما سيأتينا إن شاء الله أحدها نكرة تقبل المفيدة للتعريف وثانيها نكيرة تقع موقع ما يقبل آل المؤثرة للتعريف كما قال ابن مالك نكرة قبل آل مؤثرة أو واقع موقع ما قد ذكر فهو هنا نقول هو كل اسم شائع في أفراد جنسه لا يختص به واحد لا يختص به واحد من دون آخر فهنا اسم يعين ما يعين اسما الرجل الآلف واللام قصرت رجلا على شخص بعينه بعد أن كان شائعا في أفراد جنسه مفهوم؟ القسم السادس لعل السادس الآن آه نعم السادس ما يعين فعلا فقط ما يعين فعلا فقط كيف ما يعين فعلا فقط فعلا بعينه فعلا بعينه مثلا سوف سبق أن قلنا بأن السين وسوف والسين حرف تنفيس للقرب وسوف حرف تسويف للبعد وبينا معنى التنفيس ومعنى التسويف سوف ماذا فعلت عينت الفعلان للاستقبال أن الفعل قبل دخول سوف عليه كان مشتركا فلما دخلت سوف عينت الفعل الاستقبال يعني بعد أن كان مشتركا أيضا ما ينفي فعلا بعينه للصورة الصورة السابعة لعله نحو لم يقم زيد لم حرف نفي نفت ماذا نفت الفعل الماضي دون غيره يعني الآن الآن لم يقوم